بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وآله وصحبه أجمعين مشاهدي الكرام مستمعي الأعزاء أسعد الله أوقاتكم بكل نفع وخير وتقبل الله منا ومنكم الصيام والقيام أدب fún Ọlọ́run a ṣe kí àti gẹ̀ fún aṣáájú wa ẹ̀yin olùgbọ́wọ́ olùwálélé akínkú àbọ̀ síbi ètò yín ètò wa ètò gbogbo mùsùlùmí gbàgede Firdaus eléyìí tí àjọ mùsùlùmí di Muslim Congress ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe onígbọ̀wọ́ ẹ̀ tó ń wá sí ojú wòran yín ní àkókò kan náà ní iléeṣẹ́ kan náà eléyìí tí a ti alukoran tafsir alukoran láti máa ṣe àlàyé alukoran nínú oṣù alukoran ní èyí bákan náà àwọn afáwá tuntun wà ní kálí láti tẹ̀síwájú lórí ètò náà eléyìí ń mú ọ̀nà àbáyọ wá sí àwọn ìṣòro àwùjọ ìṣòro tá à ń yẹ̀wò òun náà ni àgbèrè láwùjọ wa níbi tí ó bá wa dé kí sì ni ọ̀nà àbáyọ sí àwọn afáwà àgbà tó ti wà ní ìkàlẹ̀ أنا الأستاذ الله محمد شافعي السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ní òde tòní bákan náà ni àfa wa jẹ́nẹ́sì àwọn náà ń bẹ ní ìkàlẹ̀ tí wọ́n bá ní gbóhùn sáfẹ́fẹ́ imam abdulhafiz abdulaziz bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله العظيم الله أكبر ní àná tí àbágbàgbé wọn ṣàlàyé fún wa àwọn ìgbéyàwó tí ń bẹ tí ànábì bá láyé sallallahu alaihi wasallam ìgbéyàwó rere eléyìí tí ẹ̀sìn faramọ́ gẹ́gẹ́ bí sọ fún wa pé ń àṣà tẹ̀sìn bá ba dáadáa tí ó faramọ́ tí ó approve ẹ̀ àwọn yẹn ń bẹ ìgbéyàwó ìlọ máa gbé ìyàwó ẹni máa lọ gbégbù nígbà tá a lọ gbé ẹran gùn ìyẹn náà ń bẹ wọn á tún tẹ̀síwájú lórí àwọn ìgbéyàwó yòókù lẹ́nu bísí بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على عبد ورسولك محمد المصطفى وعلى سائر الأنبياء والرسل وعلى آله الطيبين وصحابة الأفضل الأوفياء والتابعين وتابعيهم بإحسان إلى يوم الجمعة بعد ọpẹ́ ni fún wọn náà alhamdulillah adúpẹ́ ní ẹ̀ka sí alhamdulillah àpàdé ọgbà gbẹ̀rọ alhamdulillah ohun orí ńlá náà lọ́wọ́ bá ti sùn alẹ́ ni tó tó dáa máa bẹ́lẹ̀ bẹ́lẹ̀ yìí níbi tí wọ́n á gbọ́ aláyè ká bá sọ̀rọ̀ náà tó gbẹ̀ náà láyè kí ẹ gbọ́rọ̀ náà ládàá kí a gbọ́ ládàá kí a sọ ọlọ́ọ̀nì lọ ládàá náà akínkpá kò dé ètò ètò wa gbàgede Firdaus níbi tí àti ń wá ọ̀nà báwo ni a ó sì tún ìgbésí ayé wa ṣe àwọn ìdọ̀tí àwùjọ owó láti mú kó ń bẹ̀ táàbì ìgbésí ayé àlàáfíà táàsẹ̀mí àlàáfíà táàbùkù àlàáfíà táàsẹ̀mí òṣàrí àlàáfíà táàjíǹde lọ́dọ̀dà gíámà ìjíǹde àlàáfíà táwa bá àlàáfíà náà wà pàdé ní gbangba a táwa wọlé àlàáfíà ọlọ́mọsàsíbẹ̀ fún wa ṣùgbọ́n náà àwọn ọ̀nà tá a lè rìn òun náà ní pé gbogbo àjọ gbógun ti aburú àwùjọ tó lè kọ́ di wa gbogbo náà àwọn aburú àwùjọ tó lè kọ́ di wa tó lè má ti ká jẹ àǹfààní tó lè dalẹ̀ ayé àti sàárè ìlú àtàríkà mọ̀lúmọ́ ọmọdé àlọ́wọ́ òun náà ní fàáhíṣàtú zina. fàáhíṣàtú zina. ìwà àbàjẹ́ àgbèrè panṣágà obìnrin tó wà nílé ọkọ tó tún ṣe sìná hmm, hmm. ọkọ tó níyàwó tó bẹ́ẹ̀ lómi sùn èyí tí ó kí ìníyàwó kọ́ lọ bá ọmọ ọlọ́mọ ń sùn kó dàwọn ẹ̀yìn sọ́ọ́ lẹ́sẹ̀ pé wọ́n ní ìmọ̀bọ́lọ́mọdé sùn gan wàhálà ni pé tó bá ti lóyún yóò kàdá lóyún ni abilékọ ní wá nísìn hmm. wọ́n dábàá tó ti bá sùn wọ́n bá tiẹ̀ lóyún kò sí wàhálà ibi adédébọ̀ lè rí rẹ̀ tí mo ti gbóyún wà lórí wa. àníyà ẹ wọ́n lọ wá ọmọ kékeré àwọn ìyá ló wá kíló ti abilékọ ìwòsàn gbogbo ẹ wọ́n wá sọ wá bó ní ẹsẹ̀ fẹ́yàwó káàbí tó dé. sallallahu alaihi. adéwà sọ nínú mẹ́rin tí aṣa kọ́mọ wa ó ju mẹ́rin lọ. wọ́n tó gbajúmọ̀. tó gbajúmọ̀ àti mú wa ibi tí a fi sílánì òní nìka alìsìbìdọ́. nìka olùsìbìdọ́. ìtumọ̀ ẹni pé alìjìmá lè tọ́ la. alìjìmá lè tọ́ la bí wẹ́lẹ̀d. ìgbà kí wọ́n bá obìnrin mi sùn tó ti wà nílé ọkọ látara pé ọkọ yẹn ń wá ọmọ ọmọ ẹ̀sà ọmọ àrà ọmọ tó yẹjú ọmọ àgbà ọmọ àgbà tó ẹni náà bẹ́ẹ̀ fi wọ́n sí báyìí tó ni mo bì ṣùgbọ́n kọ̀ látọ̀ rẹ̀ ni torí pé anisala ń gbà ní sọ̀rọ̀ ìgbéyàwó fún wa ó ní tàkàyàrú tàkàyàrú nínú tó fi kùn. ó ní ẹsẹ̀ sábẹ́fẹ́ dà nǹkan ọkùnrin sí. fàìnàlẹ̀ àìkọ́dà sars. dùgbà akẹ́tún àti ìpìlẹ̀ ìmọ̀ràn kara wọn ó wà ní bí àtọ́ bá ṣe rí ní ọ̀sọ̀rọ̀ ọmọdé á bì torí díẹ̀ ìyẹn jẹ́ kan lẹ́yìn náà ó tó wá kú nìkan mi ẹlẹ́kẹta. wa nikahun yajtami'u fihi ar-rahtu duna al-ashara fayadkhuluna 'ala al-mar'a kulluhum fayusibunaha. o náà ní kí àwọn èèyàn ikọ̀ kan tí o tó mẹ́wàá méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn kí wọ́n péjọ lómi kan sọ lórí. àyùsù ìbú náà. kálukú ọmọ wọlé tán bí sẹ́ máa ṣẹlẹ̀ gbà ah, oh, eh, owó tí sì tẹ̀ àmì ti bẹ̀ láyà. ìmẹ̀ ní ìsìn náà. bẹ́ẹ̀ni o tẹ ẹ ti kọ báyìí. wọn láwọn ọmọ ẹjọ ń bá sùn ni. ń pè ní gangrene ó ní fàyídà hamalet tọ́mọdé bá wá lóyún wà wá bẹ̀rẹ̀ tó wá bímọ. wà mọ́rọ̀ làyàlì bàdà àǹtàdà hamlaha. nígbà tó a ti pé àwọn ọjọ́ díẹ̀ lọ nígbà tó bímọ tán arsalat. arsalat ilayhim awa kìsì gbogbo wọn ẹ̀ ń sinmi sẹ́gun wesi seko asekeni akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ ọ̀gbọ̀n àwa ẹni tẹsí ìdìdọ̀mọ́ azọba yẹn kò pé tẹsí ìdìdọ̀mọ́. falamiya sẹtẹ rọdùnú mímu ayẹmutẹni ahata ẹtẹni ọhún dáhà. wọn kò sẹ́ni kanu adọlọ pé òun ò lè wá wọn ẹjọ sí ẹwà àkójọ wọn àti báyìí síwájú ẹ àwọn àgùnmọdá yìí. fatakuu kọjá àrọ́fùtún lẹ́dí ká ní àmúrí ń tẹ dání. ètò wo pè é sí kí é sí nǹkan tuntun gbogbo yẹn máa ń tẹ̀sí. dáhùn dọ́kì náà. ẹ̀rọ ẹ̀rọ ó ti ṣẹlẹ̀. tí ó ṣẹlẹ̀ tó gbọ́dọ̀ aláwọ̀ gbèsè bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ ẹjọ́ ṣe. ọ̀pọ̀lọpọ̀ wa náà tù. o ti bímọ. ọ̀wá ìbùnú kárí àfọlẹ́. aláwọ̀ kan tó bá wọ̀ wọ́n mọ̀ yìí. fatusẹ́mi man ahabat bisimihi. ẹ̀tọ́ bẹ̀rẹ̀ bá nífẹ̀ẹ́ sí jù lọ fún un nígbà gbogbo wọ́n lọ́kùnrin. fàyẹ̀ akọ̀bí wàlẹ̀ dùn. síkò ọmọ rẹ̀ wàlá yẹsẹ̀ tí wọ́n ayé ń tẹ́yìn àmì ìrọ̀rọ̀ jù. bẹ́ẹ̀ ni wọ́n yé ṣe dọ́mọ rẹ̀ òṣùpọ̀ṣùpọ̀ rárá. Ah, mi fẹ́. àtọwọ́dá wọn àtọ́ dọ́mọ a ti ṣe bùkẹ́rù bàbá ti bùkẹ́rù. a ti gbọ́ ọmọ bàbá sùn. kẹ́kọ̀ọ́ bá yá ọ̀nà sàyẹ̀wò ìlú mọ̀gbàlódé tí a yẹ jọ pé ẹ̀jẹ̀ lé ìdẹ̀jẹ̀ lé. àtọ́ba wo obìnrin yóò gbé fún. báwo ni yóò gbé fún ọ̀nà tuntun ni. àrọ́ọ̀bìà. àwọn tiẹ̀ sí ń gbàjọ́ náà lọ. wọ́n gbà. gbogbo àṣà wọn ni hmm. tọ́ba ti dáhùn yọ lọ gbà gbogbo ọtí wọn náà ló wọ́n jọ ṣe ni. àrọ́ọ̀bìà. ẹlẹ́ẹ̀kẹrin. ọ̀wà ìtẹ́ni ànásù kẹfìr fàyẹ̀kùlù náà lè kí àwọn ọkùnrin tí ò lóǹkà bá bẹ̀rẹ̀ wọ́n tó sẹ́ni ọ̀nà àwọn ẹ̀rọ ẹ̀ka ló tó marking marking is one number, number one number two number three thirty. wọ́n mú dayé. látẹ̀tẹ̀ni wọn mi máa ń ja aha. kò ní kọ́ kò ní kọ́ àyùmọ̀sá wọn ni kódà oògùn tí ó lò tára ló fi yá pé kódà wọn tún ti bá rí pé èmi yìí àádọ́ta lè bá mi sùn mi ò mọ̀ bẹ́ẹ̀ bá mi sùn ẹ̀ pẹ̀lú fifty wọn máa ní tí wọn máa ti àdọ́ ta fifty ọ̀pọ̀ fifty ní borí èmi jọ kan tí mi sì mà pé ẹnìkan borí mi ẹ̀sìn mà náà yorùbá náà jọ náà náà wọ́n ní àyọ̀mọ́ yìí ò dùn tilẹ̀ ti fa mu tẹ̀bá ti gbọ́ tó bẹ̀rẹ̀ sọ báwọn ewu ni ó bẹ̀rẹ̀ nù ojú ni àtọ̀ ní àlọ́sí lábẹ́ onílẹ̀ ọ̀daràn ọkùnrin náà ní mélòó mélòó ọ̀bẹ mélòó mélòó ńlá lọ́bẹ̀ ti gé. Hmm. àwọn owó tàbí kì ní ó sinra nù á ní kílà wọ bá ewu la àyè ilé á ní tó ń báṣọ báṣọ òun bókú sùn. wàgùn nàlẹ́ bàbá yà. wọ́n nílò àwọn obìnrin báyìí níjọ́ náà lọ́hùn ó kọ́ wọn ni pé àwọn aṣẹ́wó obìnrin. yansibna ala abwabihinna rayat. níjọ́ náà lọ́hùn ilé wọn ní ilé aṣẹ́wó gbogbo ayé mi pé ilé aṣẹ́wó rèé wọn wà kọsẹ̀ ẹnu ọ̀nà kálukú ọkọ̀ ẹ̀ akọ̀rọ̀kọ̀ ẹ̀ alọ́pẹ̀tọ̀ bọ́ba yẹ ẹnu ọ̀nà yìí o abẹ́ tó da tó lò bá sùn ọwọ́ abẹ́ tó wà gbádùn kan àwọn ṣé o sún dẹ́gbà sọ́nà rẹ̀ tí wọ́n gbé. wọ́n tẹ̀ yíra wọn sọ́nà. wàtẹ̀kùnù alaman faman arọ́dàgùn nàdàkàdà àlẹ́ yìí nà. kálukú ló wá ní àmì àsíá ẹni bá ti wá wù nínú ọkùnrin àwọlé náà. fàyidà hamada ti ìdá òun náà wà wá dàn. tí ọ̀kan nú àwọn obìnrin yìí bá wá bímọ tó bá ní ojú bímọ jọ́nà lọ́wọ́. jámọ̀ ọ̀run dàgbà. tó wà kó gbogbo wọn. tó gbogbo ọjà ní débẹ̀ ní wọn àpéjọ. ọ̀dà àwọn ọ̀dà kọ́ọ̀f. yóò wá dọ̀wọ́ àwọn tí wọ́n mọ nǹkan àwọn olóyè jẹma ìrànà lẹgbẹjẹ jama wo ìlú lásán wọn mọ ثم ألحقوا ولدها بالذي يرون فالتاق به. pé ta ni a gbé ọmọ yìí fún ẹ̀dá máa gbé ọmọ yìí fún jọ́nà náà ṣé wàá wá pé eléyìí ló ní ọmọ wọ́n wá gbé fún tó bá gbé fún 我们把土地还给我们。 àyédáadé wàyí ìrọ̀rùn dé láti rówó dókòwò ṣòwò jèrè lọ́nà halal albaraka albaraka microfinance bank báǹkì tó gbàwé gbòǹtẹ̀ ìjọba láti máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí báǹkì alábọ́ọ́dé èyí tí kì í gba owó èlé lórí owó tí wọ́n bá yá àwọn oníbàárà wọn. bí albaraka microfinance bank ṣe ń pèsè owó fáwọn olókoòwò kéékèèké oníṣẹ́ owó àtúnṣe àdáni bẹ́ẹ̀ ni wọ́n tún ra àwọn ohun èlò ọrọ̀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 ثم ألحقوا ولدها بالذي يرون فالتاق به. wọ́n á gbé ta ni a fẹ́ gbé ọmọ yìí fún ẹ̀dá máa fẹ́ gbé ọmọ yìí fún jọ́nà náà tí wọ́n wá wò pé eléyìí ló ní ọmọ ó wà gbé fún tó wá gbé fún òun náà gbà pé ó ti di ọmọ òun nìyẹn bẹ́sẹ̀ jọ́nà òun nìyẹn nítorí pé ẹ̀dá Muhammad náà. فلما بعث الله محمدا صلى الله عليه وسلم بالحق wàdúrà ìyàkúnnáwó láyé ntẹ́ni àwọn obìnrin dàríkà. wọ́n ní báyìí ni ó sì máa sọ wọ́n máa fi pé ọmọ ẹnìyẹn lágbájá ni tí ó sì gbọdọ̀ sọ pé no ìsọmọ. Ah. فلما بعث الله محمدا صلى الله عليه وسلم بالحق بابا لو بان جاء لي بالبس ودودو هدم نكاح الجاهلية كله gbogbo ìlànà jẹ́ ń gbà fẹ́yàwó ilé ìta sọ yìí àti tó yàtọ̀ sí ta sọ yìí tó jẹ́ àwọn ọ̀nà ìtọ́ tẹ́ fẹ́yàwó tẹ́ ní àdìmùkọ́ àdìmùfàsínà àwọn ìlànà gbé ọtí ọ̀dà pàtàkì gbèsè ní gbàdá. ilà nìka àná sí. wọ́n wo ti wo. ilà nìka àná sí yẹ̀wò. àfi tọ́jọ́ tó ní. sẹ́rí àtọ́jọ́ tó yára tó mú wa. a bá ọ̀rọ̀ nínú. Ah, sọ́yìn Bukhari Abu Dawud náà gbà wá Daraqutni náà gbà wá Imam eh, Shawkani omuwa ní ọ̀nẹ́dà tọ́ọ̀rì ẹ̀rí gbogbo ilé láfiri nínú bí anábọ̀ hamusa musu bá ara yẹ onani ìjọba náà lórí ẹsẹ̀ fẹ́yà tó dáná bá wọlé ni àwọn ìgbé ọjọra wọn ní ti bẹ̀rẹ̀ yẹn lẹ́yìn tí ń darí wọlé gẹ́gẹ́ wọn máa jà sóbẹ̀ wọn máa jà sóyún nígbà máa tẹ kọ́lẹ̀ torí díẹ̀ ni àwọn lábáwá sọ yìí pé sinna onijọ́ ìjọba pamọ́ ìyẹn lọ́wọ́ adé kí abdul abbas ló wá ń sọ lọ́rọ̀ kan pé. inna ahla al-jahiliyyati kanu yuharrimuna ma zahara min az-zina. ó ní ayé lọ ní mọ́ nígbà tó islam dé nígbà islam ti di àwọn tẹ́lẹ̀ lórí ayé nígbà náà lọ́wọ́ dágbére jahiliyya wọn ìsìnà yìí tó bá hàn tẹ́ bá ṣe ta gbangba ní ma pèlè wọn. ويقولون إنه لؤم. bóyá yóò da yẹn la bú yẹn la bú. ويستحلون ما خفي. bóyá tó bá ṣe kọ́ pamọ́ níbẹ̀. يقولون لا بأس به ولتحريم القسمين نزل قوله تعالى في سورة الأنعام الآية 51 نعم. torí díẹ̀ lọ́lọ́ba ìlọ́lá mi sọ ayé asọ́tún àní àbúrọ̀ṣẹ̀ bá fáyín fáṣọ one hundred and fifty one tọ́lọ́sọ pé. wàrà àtàkọ́rọ̀ bùlùfà wá ìṣà. bẹ́ẹ̀ bọ̀ sí mọ́ gbogbo tí bá jẹ́ sìnà. máa bọ̀ àrọ̀ mi ń ha wà máa bàtọ̀. ètò hàn bẹ́ẹ̀ àti tó pamọ́ gbọ́dọ̀ súnmọ́ ẹ torí díẹ̀ àti sinna ta àti sinna kọ̀rọ̀ ọlọ́ba sì ní ewu gbogbo ẹ̀sìn ní ọlọ́ba yìí lọ́sọ̀rọ̀ lẹ́yìn náà wà á yẹ wọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ táwọn sọ yìí àti dọ́n àtọ́pamọ́ ní mẹ́tàgbọ́ yọ̀mọ̀ ní ẹ̀dẹ́ àgàdà àwọn tí a ń kọ́ èsì àwọn ará west torí pé wọn ò rí ní ìran míì lọ́nà míì tó tó ń jẹ́ sìnà láti kò jẹ́ òun náà ni kí èèyàn ní ẹrú obìnrin kí a wá máa jẹ́ ń pa láti dúkọ́ lọ máa ṣe sìnà owó tí bá ń rí níbẹ̀ kó jẹ́ owó tá a máa fi sílé ayé iná ń pè ní márùbágì márùbágì o ní owó tí wọ́n rí látara àgbèrè. náwọn ọkùnrin ṣe ń roko àwọn ìṣiṣẹ́ agbára àwọn irúgbìn rẹ̀ wọ́n máa lọ wọ́n náà gbọ́dọ̀ pawó. wọ́n gbọ́dọ̀ pawó mm-hmm. níta wọ́n gbọ́dọ̀ pawó tí a ní náà lábẹ́ ọ̀ tí a ní o àgbẹ̀ ló mú wa ìlọ́pàá ẹjọ́ ìwà ìpadàdà yóò jìyà àfikọ́ yà á rí pa ó ti ní tí olórí ẹ̀ sọ pé ọ̀pá kó tó lórí wa ti Islam dé ọlọ́ọ̀bá kọ́ ọ àwọn tí wọn sábà máa ń sin ní ìjọ náà lọ ní àwọn aṣíráfù nìkan nínú àrò. aṣíráfù lẹ́kọ̀ọ́ mi mí nàlẹ́ àrò. àwọn èèyàn ńlá ńlá àwọn ìpàtàkì láwùjọ ìpá náà ni wọ́n lò náà ni wọ́n rí owó ra ẹrú. nígbà sàmù dé sàmù kọ́ náà mọ̀ lẹ́yìn sábà nù bàtàlọ́ bàjẹ́ kọ́dá bá sọ̀rọ̀ lọ lórí ọ̀rọ̀ ìgbéyàwó ọlọ́run sọ pé wàá kí lè àyà mi kún. wàá kí lè àyà máa mi kún ọlọ́run ní àwọn àpọnú yín ẹ̀fọ́ níyàwó tẹ́ bá fẹ́ kílẹ̀ ayé tòrò wà sọ́ọ̀lì tẹ́ bá fẹ́ kílẹ̀ ayé tòrò. àrùn kí olè àyà máa mi gùn. ẹ fún àwọn àpọ́n ẹ jẹ́ wọn lọ́kọ ẹ jẹ́ wọn níyàwó wọn á ní hàdà lè ṣètò lèmẹ̀. lèmẹ̀ ìbánisọ̀rọ̀ yìí tàlọ́ bá ń bá wí á sì lè pé ọlọ́run lu ọ̀rọ̀ orúkọ àpapọ̀ ọ̀nkẹ́hù wọ̀njà àwọn kan ní kìtọ́ọ̀bùn lẹ́wọ̀lìyá lòmú wọn làwọn aláṣẹ àwọn kùkà wọ̀lùmọ̀rá àwọn olórí ìlú wọn lè lọ bàbá wí ó mà pé nu tí ìjọba gbọdọ̀ dá sílẹ̀ tó márèjì. Allahu akbar. gẹ́gẹ́ ọ̀rọ̀ tí a tọ́kù bẹ́ẹ̀ lánàá bóòlù ẹgbẹ́ kìlú tó láì ṣàmútọ̀rọ̀ ètò ìgbéyàwó. báwọn ọ̀dọ́. báwọn ọ̀dọ́ ẹ fi rí láwọn ìlànàbáwá lẹ́nu bíi Yemen bíi Palestine káàkiri ibi Saudi Arabia tí a ń pè ní anikahu jama'i. anikahu jama'i. bíi bí ọgọ́rùn-ún márùn-ún fámìlì jọ kò so tí ó tí ó sì gbéyàwó. sanwó-orí báwọn sanwó-orí. wọ́n máa sanwó-orí wọn pè ní mashuru zawaj mashuru zawaj marriage project marriage project tí a fi sọ́wọ́ àwọn ẹnjí o gan ẹni wọ́n wà ọ̀fẹ́ lọ́kọ ọ̀fẹ́ níyàwó kí ni ètò ọkọ ẹ kí ni ètò ìgbéyàwó ẹ ilé wo ló gbé kí lẹ́ẹ̀ máa jẹ àròyìn ṣe ìjọba ni láti dé ìbàjẹ́ kù tó gbé dọ̀kọ̀ so ọgọ́rùn-ún márùn-ún obìnrin ọ̀dọ́ ilé ọkọ ọgbọ́n máa rọ ọkùnrin. wọ́n gbalẹ̀ fún wọn gbalẹ̀ wọ́n fọ ní iṣẹ́ wọn ni ó sì náwó gbéyàwó. gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọ́n sì wá iṣẹ́ fún wọn tí wọ́n fi máa jẹ níwọ̀n àbá tí wọ́n ní ìwà aláṣàwùjọ. wàá ń kí fúlẹ̀ àyà. ní méjèèjì gbogbo wọn náà gbogbo wọn ni gbogbo ẹ gbogbo bàbá ti rí i pé àwùjọ ọ̀dà kódà ojúṣe àwọn afẹ́sì ni àwọn ẹgbẹ́ nígbà téèyàn ń bá yín rìn tó bá yín ṣèjọ tó wá wáyàwó kílẹ̀ ká tó ó wù àbọ̀ kílẹ̀ ká tó mú bàbá dé ṣe á dà alẹ́ ẹ̀rí máa ní ṣe ẹ̀sùn náà mo tó bèsè adọ́sọ̀sọ̀lá ó ní ìdájá. ìdájá akun máa ń tarùgọ́wò na dínà huwa kúlùkọ́. ó náà nìkan wájú wá bá yín pé ọmọ ẹgbẹ́ yàwó tẹ́sí wo ó ní ẹ̀sìn ó sì ní ìwà kílẹ̀sì náà ìsìlámù bẹ̀rẹ̀ rẹ̀ ó sì ní ìwà. fasa wujú. fasa wujú. ẹ̀fun níyàwó ilà tẹfàlú. bẹ́ẹ̀ bá délé fún níyàwó. ẹkún fìtínà tó ń fi àwùjẹ wáfàṣà àdánìkà àrí wàhálà ní màsà lórí ayé àti ìbàjẹ́ tó gbọ̀gbọ̀n. ẹ torí díẹ̀. wà á ń kí hul àyà máa mi. ọlọ́ni ẹ fún àwọn àpọnú yẹn fún wa ní ìyàwó ẹ fún wa lọ́kọ. wà sọ́ọ̀dì ìnàmì ìbádìgún wà ìmáàmì gún. bákan náà àwọn ẹni rẹ̀ àwọn ẹrú yín lọ́kùnrin lóbìnrin ẹ ṣe ìgbì fún wọn ẹ dé ṣe ọmọ burúkú ìṣẹ́lú burúkú aṣọ àlẹ́ hìnnà. ìyàkùnú fúkọ̀rọ̀ kódà bí wọ́n ti ṣe dára kàtẹ́lẹ̀. yóò ní ìmú wà omi fadli. wọn náà bọ̀rọ̀ alọ́rọ̀ náà ló wọ́n lọ́hùn. wallahu wasi'un alim. wọ́n lọ́ba tó gbòòrò lọ́la ọba tó gbòòrò láàbò ní mímọ́ ni. وليستعفف الذين لا يجدون نكاحا ó làwọn tí ọba wa lówó tí wọ́n fi so yìgì tí wọ́n sì rẹ́ ń jẹ́ so yìgì fún wọn ìjọba ọba wọn dá sí i ẹbí ọba wọn dá sí i àwọn àwùjọ ọba wọn dá sí i àwọn ẹgbẹ́ ọba àwọn ẹgbẹ́ ọba dá sí i ó ní kí wọ́n kóra wọn lọ. kàmá ṣẹ̀ṣẹ̀ kó ṣe. hatta yughniyahumullahu min fadli. títí tó wọn náà máa lè gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ọ ìyàwó wàlàdínà yabitọ́kù nàìkìtàbà àmà màlàkàtì àìmánukùn. àwọn ẹrú ti mẹ́ra lẹ́yìn tí wọ́n fẹ́ rárá wọn padà nínú ṣẹlẹ̀ Islam táwọn ọbẹ̀ kí òun sanwó orí wọn padà kó ndọ̀mọdún àbí. wákàtí buhum in alimtum fihim khayra. مما لله الذي آتى ولا تكرهوا فتياتكم على البغاء èèwọ̀ ẹ̀gbọ̀ngbọ̀n máa fọ́ọ̀sì àwọn obìnrin àwọn ẹrújọ́ náà àbáwọn ọmọ yín tẹ́jẹ́ oúnjẹ gbẹ́gẹ́ lọ́ọ̀rì máa ṣe sì náà kí bàbá wálé in aradna tahassuna. nígbà tó táwọn obìnrin yọ fẹ́ bàjẹ́. ìtàgẹ́tàgù àrògọ́l hayati dunya. ẹ̀kọ́ àwọn ọ̀làyà yé. wa man yukrihunna. bàbá wa jẹ́ wọ́n bá ọwọ́ ọ̀nà sísì náà bí kó pa ó wálé. fa inna Allaha min ba'di ikrahihinna ghafurur rahim. wọ́n táwọn jẹ́ ń sí yìí ọlọ́run àforíjì. Allahu akbar Allahu akbar àṣẹ ìbàjẹ́ àṣọjọ́ ìbàjẹ́ ti pẹ́ pẹ́ gbogbo ohun tí àwọn afáàlú ìlà ni wọ́n ń bẹ ní àwùjọ wa lé oríṣiríṣi àjọ ní ń bẹ tẹ́lẹ̀gbẹ́ tí wọ́n ń gbógun tì náà nìyẹn ìfobìnrin ṣòwò wọn ẹ̀rí àwọn ọmọ jẹ̀sìn àwọn ọmọ iléèwé ọmọ teenagers àwọn ọmọ mẹ́tàlá mẹ́rìnlá wọ́n á ṣẹ́ wọn jọ sínú ilé kan wọ́n á sì máa bá wọn sùn bẹ́ẹ̀ wọ́n máa pawó fún olórí ẹni tó dá iléeṣẹ́ yìí wọ́n ti dé sọ́ọ́ iléeṣẹ́ báyìí láwùjọ wà káàkiri gbogbo ẹ̀ náà là ń ká mú pépà àwọn afáwò tó bá ní yànnàná àìmọye ọmọ nàìjíríà tó lòun lọ sílùú èkó lọ ṣiṣẹ́ aṣẹ́wó ni wọ́n fi wọ́n ṣe eléyìí ọ̀rọ̀ tí a fẹ́ lójú ni pẹ̀lú ògo Ọlọ́run nígbà tí a bá tún pàdé ní ọ̀la ẹ bá ní ṣàlàyé àsìkò kí ni ọ̀nà àbáyọ sí títí di ọ̀la tí a tún máa pàdé èmi ni atọ́kùn ètò yìí Ismail Kusili Abumusinna ló ń dágbére pé subhanakallahumma wa bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka allahumma wa natubu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 坚持。